ظهري فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون أتدعى فما ọlọ́run ọba tí ó tún ṣe lọ́rùn fún wa láti pàdé lónìí káwa máa tẹ̀síwájú nípa ẹ̀kọ́ tá à ń kọ́ láti inú tírà rẹ̀ eléyìí tó sọ̀kalẹ̀ fún anọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam sóra tá à ń tún lọ́wọ́ ó náà ní sọ́ọ́tún ìṣèkọ́ ọ̀kọ́. àti gbìyànjú láti ṣàlàyé àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nípa rẹ̀ níbi táwọn ajé ní pé ọlọ́run ọ̀bọ̀ ọba tó láàárẹ̀ ga ó jó yé wáyé kí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sẹ́ni tó wálé ayé tí ọmọ dààmú kò sẹ́ni tó wálé ayé tí ọmọ ṣe wàhálà tí ọmọ ṣe wàhálà ṣùgbọ́n wàhálà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nílé ayé ó kún sí méjì ẹni tó ṣe wípé gbogbo làálàá oògùn jáàjáà rẹ tó bá dọ̀rùn yóò padà já sáyọ̀ fún àwọn yẹn làwọn tí ó fi ọwọ́ ọ̀tún tí wọ́n fi bàtìrà àwọn mìíràn wá ń bẹ nínú ẹni ọwọ́ ayé wá sí wàhálà tó ṣe wípé gbogbo wàhálà àti wọn tí wọ́n ṣe ìgbà tó bá dọjọ́ ọ̀gbìnde àlùkìyàmà àwọn náà gbà tíra wọn ṣùgbọ́n tọ̀ ni bí wọ́n ti gbà tiwọn. ẹni tí ó fọwọ́ ọ̀tún gbà á a ti sọ̀rọ̀ nípa ẹ̀ ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó ti ṣe àlàyé rẹ̀ fún wa eléyìí tó wá kù tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ni ẹni tí ó fi ọwọ́ kejì gbà tì wàá وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فسوف يدعو ثُبُورًا الله أكبر طلع عليك وني وأما من أوتي كتابه wàrọ̀ àwọn ààrẹ ṣùgbọ́n ẹni tó bá fi tó bá gba tíra tiẹ̀ látẹ̀yìn bọ́ọ̀lù ṣe وأما من أوتي كتابه وراء ظهري ẹni tí wọ́n bá fún ní tí a tiẹ̀ látẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n ní ti hákọ̀. وأما من أوتي كتابه بشماله. ọlọ́run bá ní ẹni tí a bá fún ní tí a tiẹ̀ lẹ́yìn àtọ́sọ̀rọ̀ ẹni tí ó fọwọ́ ọ̀tún gbà tí a bá ó ní ẹni a bá fi ọwọ́ òsì ẹ̀ tó bí náà wọ́n fún tíra tirẹ̀ ọwọ́ òsì ẹ̀ ló fi gbà á. àwọn afọ onítàbùsí a rí nínú wọn tó jẹ́ oyè wa yí pé ìran èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tí ó máa wó sí gbàtíra àtẹni tí ó gbàtíra látẹ̀yìn. ṣùgbọ́n bọ́ọ̀ nínú àwọn onímọ̀ tàbí wọ́n lẹ́nìkan náà nígbè ẹni tí ó ẹni tí ó bá ti fọwọ́ sí gbà tí a rẹ̀ látara àbùkù yóò gbà látẹ̀yìn tí wọ́n bá fẹ́ fún yàn ní nǹkan tí wọ́n pọ́n àyàn lé fún ó dojúkọ yàn mọ̀ ní dojúkọ yàn dojúkọ yàn ṣùgbọ́n wọ́n fẹ́ fún yàn ní nǹkan wọ́n wá sọ wọ́n báyìí tàbí wọ́n ẹtọ́ fẹ́ fún yàn ní nǹkan tó sẹ́yìn yàn ọ̀wá kọjú sí yàn àbùkù mẹ́rin àbí ọ̀sán wọn kàn nítorí fífi kún àbùkù tí ó ẹni tó bá ṣe wípé kádìhù tiẹ̀ síwájú ọlọ́run ọba kádìhù ìkọ̀bí òun ni ẹni tó bá ṣe wípé kádìhù ìgbìyànjú tiẹ̀ síwájú ọlọ́run ọba kádìhù páàsìdù òun ni òun ni ó gbà tíra tiẹ̀ pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ látẹ̀yìn ìrìnyẹn náà jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́nì tàbí rọ̀ jáhà wípé òun náà ló ṣe déédéé òun ní wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀. wọ́n náwó sẹ́yìn báyìí ìgbà àti wọn ni owó sì wọ́n náà ẹ̀yìn na owó sì sẹ́yìn àtẹ̀yìn ni wọ́n ti wà fún ọlọ́run àbíọ́ ọlọ́mọjọ rẹ̀ kọ̀ọ̀kan wọ́n já sí bẹ́ẹ̀ ẹni títí bá wá já sí ẹ má àgbàgbé àti sọ fún wa tí kálukú torí pé ẹni tó bá fọwọ́ ọ̀tún gbà á ibẹ̀ náà ni ó ti máa pariwo ha omukọ̀rọ̀ kìtàbíyà. báyà kò lọ ha omukọ̀rọ̀ kìtàbíyà. ibẹ̀ náà ni ó ti máa pariwo pé ẹ máa bọ̀ ẹ wá máa kàtìrà ẹ̀yìn náà wá ọ̀rọ̀ kà. ṣé mo pé téèyàn bá gba èsì ìdánwò tó bá dáa àwọn èèyàn ẹ̀gbìn àlẹ́ rẹ̀ kí sọ páàsì àbọ̀ páàsì tó fi sọ pé mo ti wo rìsọ́ọ̀tì mi o mo clear rẹ̀ kọ́lá ẹ̀ English ye e e mo kàn clear rẹ̀ lọ mo fọ́ wọn lẹ́nu. Ọlọ́dúnrún ọmọkọ̀ọ̀rọ̀ tó bá jẹ́ pé ti bí paralẹ̀ ni. Ti bí tàbí nínú méje àbí mẹ́jọ F márùn yí méjì dí kan èrò rẹ̀ sọ́ọ̀tì padà wọ́n ní sọ́ọ̀tì ẹ kò ní lò wò ó kò ní lò wò tó bá ṣe pé tí o ní parọ́ tó bá ṣe léyìí tí o parí ó ní àfihàn ah, tí tí ráàyè ní padà wọ́n náà ni wọ́n kò tí sáàyè yọ parọ́ tàbí kẹ̀kẹ́ rẹ̀ lómi kó wọ́n ní sọ́ọ̀tì ẹ kó sì bù ẹ pẹ́ tọ́lẹ́ lómi tó lókun sí di ibẹ̀ wọn ẹ̀ka àrùn tẹ́lẹ̀mí ṣe ti ẹ̀nu tẹ́lẹ̀mí ti pẹ́ méje àwọn ọmọ tí wọ́n bí nígbà tẹ́lẹ̀mí ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe wáyẹ́kì àwọn akẹ́rẹ́sì ni wọ́n ti ṣe common entrance yọba wa ọkọ òun tó fẹ́ẹ̀lì yọba bọ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kan tó ló ti pèsè ìdánwò ojú wọn ẹgbẹ́ kò sí sùkú fún rẹ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ní wàá máa mẹ́nu tí àkìtà bàbá wà rọ àbáhárí. wàá máa mẹ́nu tí àkìtà bàbá wà rọ àbáhárí. ẹni ọba fi ọwọ́ òsì ìgbà tíra rẹ̀ látẹ̀yìn látara àbùkù ríọ ìgbà nǹkan tó wá gbà látẹ̀yìn tó náwó ẹ̀yìn gbà tí wọn kọjú sí ní alápàlẹ̀ bóyá ọba gbé nǹkan fún yẹn tí ọkàn yẹn yóò dojú kọ ni wọ́n wá fún látẹ̀yìn tó náà bá ti mọ̀ pé àtẹ̀yìn lòun ti gbàwé òun kí ni ọmọ wí. fasawfa yad'u thubura. rẹ̀ ni ó máa ara rẹ̀ polongo ni ó pariwo subúrù lórí ara rẹ̀ aláàkì jẹ́ bẹ̀. gbé ah, parun ìparun bóun ayé òun ta ọrùn òun bàjẹ́ ọlọ́gbọ́n jà nínú ẹ̀ bá a ṣe ní rírú ẹ̀ iná kàkà àdè ọ̀hún. iná kàkà àdè ọ̀hún ilà rọ́bì kàkà dè hàǹfàmùláàkì. gbogbo wa là ń ṣe wàhálà lẹ́sẹẹsẹ ọ̀dọ̀ ọlọ́run náà láti lọ àwọn táǹtì síwájú náà láwọn abápàdé lọ òun náà ni wọ́n kọ́ ọ́nù tíra àtàǹgbà ẹni tí ó fọwọ́ tó gba tiẹ̀ kádìkù rẹ̀ tó ti ṣáájú ẹni tí ó fọwọ́ sì gba tiẹ̀ kádìkù rẹ̀ tó gbà tó ṣe síwájú ni tó bá wà fọwọ́ sì gbà yóò máa pariwo ọlọ́ni fasọ́fà yóò dé ewu òwúrọ̀ ìlànà tí yóò máa ṣe níbẹ̀. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ọlọ́run ní ẹni wọ́n bá fọwọ́ sí fún wọ́n bá fọwọ́ sí rẹ̀ gbàgbó ẹ̀ lọ́jọ́ gbéǹde orí ikú bẹ́ẹ̀ ọlọ́mọdé ọba wa torí pàápín ọ̀kan nínú pàápín orí ikú ni orí ikú ni téèyàn ṣe wàhálà tó bíyàn ṣe ń ṣe wàhálà tó láyé tó wá ṣe wípé ìyà tí ò ní lókun ní ọ̀jẹ̀ lọ́rùn tí ò ní ní sùn mọ́ ebi téèyàn bá jẹ ṣe wàhálà títí láyé yóò sá sinmi jọkan bí ọba sinmi bí wàhálà ayé ikú lè jẹ́ sinmi fún tó bá ṣe dáadáa síwájú ọ̀rọ̀ ọlọ́run bá ní pé yóò máa pariwo wípé ah, irú tíra ò lọ́wọ́ àgbà yìí yóò máa ní yá láìta ní lámúta kìtàbíyà wọ́n sì mọ́ fún ní tíra yìí ọba sàn wọ́n sì mọ́ fún ní tíra yìí ọba sàn wà lámú adìrì máa hìsàbíyà tọ́rọ ó sì sírò ń tiẹ̀ ẹ sì mọ́jọ́ àyíkú ojú ẹni ó bá sì sírò yọjẹ́ yà mo rò wáàdà ní ìṣàmáyẹ̀sí rántà túnjọ yìí kíkí wá ní wàá jẹ́ ìṣàbò ọba ẹ̀kọ́ yéhùn tí ò bá yẹ kò ní fa rere gbé ìrùkọ́ hmm. àdúrà mi yá láyé ta kí á láti lùkọ́ ni a. ẹ ṣe tí ò ṣe wípé ìṣẹ̀mí ayé náà ló pin gbogbo nǹkan kí ló dé tọ́lọ̀ tó dá wọn dìde irúgbìn bí wàá lè ní wàhálà wọlé lẹ́yìn يا ليتها كانت القاضية ما أغنى عني مالي yóò máa wá pariwo wípé gbogbo tó ń wàhálà tó ń ṣe tó ń fi kó nǹkan jọ gbogbo tó ń wá kó jọ ń wá dànù gbọlọ wà gbogbo ẹ ti parun. máa àwọn àní máa níyà owó mi ọwọ́ lè rọ̀ mí lọ́rọ̀ lónìí gbọlọ wọn wà ẹ gbàgbé hadith la kà ń dùn ní. tẹ́ ẹ gbàgbé ọjà tilẹ̀ bá ń pọ́ntì àwọn èèyàn ti gbàgbé nìyí. وألقت ما فيها وألقت ما فيها وتخلت ẹ̀rẹ́ tí gbogbo àwọn tí ó máa rí pààyàn láyé ni kò ní dúró kankan mọ́ nítorí torí ẹ̀ sáfẹ́ bí tóun torí ẹ̀ sáfárá ó máa rí gbogbo wá ní wúlò mọ́ هلك عني سلطانية jágbàrá sọ̀rọ̀ torí àsìkò. fasáwù fàyàdà òṣùbù rà. ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga oníyàdẹ òṣùbù rà. fúnra rẹ̀ ni ó ni ó mọ pariwo parun ẹnìkan kò ní tọrọ parun fún ma ó gángan ni ó tọrọ ẹ̀ fún rẹ̀ pé parun lọ́rọ̀ ويدعو ثبورا ويصلى سعيرا ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ní wàyásílà sàíyàn tí kò ní pín síbẹ̀ nígbò tí lè fọwọ́ sí gba tíra látẹ̀yìn tí wọ́n ń pariwo ẹgbẹ́ tí wọ́n bá pariwo láyé ọ kò sí ní ikú tó yẹ ọ́ pààyàn ń gbà mí téèyàn ọ̀bá dákẹ́ kò sì ní í pamọ́ ṣùgbọ́n lọ́jọ́ ọ̀gbìn ní wọ́yà sílá wọ́yà sílá sàáyìnrọ̀ wọ́yà sọ́lá sàáyìnrọ̀ wọ́yà sọ́lá sàáyìnrọ̀ wọ́yà sọ́lá sàáyìnrà wọ́yà sọ́lá sàáyìnrà aláwọ̀ ọba tó láàrẹ́ ga ó ní wọ́yà sílá fúnra rẹ̀ náà ni ó wọ̀ náà sàáyìrì nina tí ọwọ́ iná tí wọ́n bá ní sàáyìrì nínà iná tí ń jò fún tí ń jò yìí yìí yìí kì í ṣe iná lásán torí pé iná oríṣiríṣi ní ń bẹ iná mi ń bẹ tó ṣe pé tí ń bẹ́ẹ̀ náà bá àwọn ń tó ti rẹ̀ tó ń ti ń lọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n iná ilé iná mi ìgbà ń bẹ tó ṣe pé kéye kú táwọn sì gbé eru ti bò mọ́lẹ̀ ṣùgbọ́n ṣàyẹ̀rù lélẹ̀ iná ti ń jò ti ń jò tí ò mọ́wọ́ dó wọ̀yá ṣọlá ṣàyẹ̀rọ ṣẹ́rí tí ìyàbá wa wọ̀ ọlọ́mọ̀bọ̀ ọba tó láàrin gan lọ́mọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ tọ́lọ̀ bá ní wípé wàyá jẹ́ fún lùsà ìyẹ́rọ yọ wọná ẹlẹ́mí lè máa ọ̀gá àti ibi tó ń bá kìí ṣe gbogbo ẹni ọba wọnú náà ní náà jó ẹlòmíì gan lélẹ́wọ̀n láwọn sí ẹrù kan tó ti gbé lọ ayé bó ń náà wọ́n rìn jáde yàsùlá ìtumọ̀ rẹ̀ ni pé yọ wọ yọ lọ jó nánú ẹ̀ iná wọn ò jó sọ́yìn ò yọ lọ wọ ná wa wọ ilé ilé jókòó tí ó jó ni ọlọ́run mọ̀rọ̀ sọ̀tún ẹlòmíì wá rí ní wà láì tó bá jẹ ọjọ́ àlùkí àmọ̀ tó lọ bá lòun wọn náà òun ò ní gbà òun ò ní gbà òun ìwà nílẹ̀ lẹ̀ wọ́n wà kó sí. ọlọ́run ní wa yóò sọ láàfà ìrọ̀. wọ́n yóò sọ láàfà ìrọ̀. bọ́ ọba lóò ní kó sí wọ́n gbé ọdún inú ẹ̀. ọlọ́run ọba ọba tọ́lá àárẹ̀ ga ọlọ́run ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹlẹ́rìí ni kí wàá yá sọ ويصلى سعيرا موتي بنونا وطفنا نجوك ọlọ́run lọ́wọ́ jà wọ̀ náà wọ́n fà á níṣẹ́ náà sí eléyìí tí máa ń bẹ lọ́wọ́ kálukú wa nínú iṣẹ́ náà ọlọ́run kọ́ gbà lọ́wọ́ wa kò iṣẹ́ àlùjẹ́ náà pààrọ̀ ẹ̀ ọlọ́run bọ̀bá tọ́lá rẹ̀ ga ó ní ẹni ó bá ti fọwọ́ sí gbàgbé ẹ̀ látẹ̀yìn fọ̀sáwọ́fà yájẹ́ ẹ̀wọ̀n. fọ̀sáwọ́fà yájẹ́ ẹ̀wọ̀n ṣùgbọ́n rọ. ẹnì kan ò ní bá kí gbé ẹnu ara rẹ̀ ni ó máa fi polongo ni ó máa fi pariwo yípo òun sórí ibú ẹgbẹ́ bá wọn wàyásùlá sàáyẹ̀rọ wàyásùlá sàáyẹ̀rọ ìyàwó kánà fi innahu kánà fi ahlihi masrura aláwọ̀ ọba tọ́lá rẹ̀ ga ṣẹ́rí gbogbo tó lè ṣe sábàbí okùnfà oríire tọ́nà bá ti ń sọ̀rọ̀ ọlọ́run yóò máa tọ́ka sí àwọn tó bá lè ṣe sábà bí orí ibú tí bá ti ń sọ̀rọ̀ ọlọ́nà yóò máa tọ́ka sí ẹ rí wípé ọ̀rọ̀ ẹni tí ó owó sì gbàgbé ẹ̀ tí ó ń jẹ́ ìyàgbẹ́ sọ ọba ọba ga ẹ pé lókè ó ní wàyà ń kọ̀ wàyà ń kọ̀ ìlà masrura. ẹni ọba fọwọ́ ọ̀tún tó bá fi gba tírà rẹ̀ ní iṣẹ́ ọlọ́jà wà náà. yóò padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ẹbí ẹ̀ àwọn ààrẹ mọ̀sùrúwọ́rọ́ lẹ́ni tí ń dunnú bẹ́ẹ̀ náà ibẹ̀ nítorí wípé ìdùnnú rẹ̀ bá ń gbà tí ń láyé kí gbà tó sọ̀rọ̀ ṣùgbọ́n ní wọ́n bá dúró ti tọ́ lọ́hùn bó ti tó bó ti yẹ ìdùnnú kọ́ ní ọ́ pọ̀ jù nítẹ̀yìn ó rí tí ọ̀nà dọ́mà yá nu yóò ṣe díẹ̀ ìyẹn lóko ẹ̀dọ́ mi yé ṣùgbọ́n ẹni tí ọ̀ bá bẹ̀rù ọlọ́run tí ò sí tọ́lọ́ nínú ìgbésí ayé mo sì bànújẹ́ fẹ́ ni tí yẹ tààtà ni kí ni ó bànújẹ́ tí ò rí bọ́ọ̀lù ṣé kò rí kílọ̀bù lọ kí ló fẹ́ bànújẹ́ sọ́tì ni ò rí mu tí inú rẹ bá fẹ́ mọ bàjẹ́ sì lọ mu tí ó ẹlẹ́ nìkan ọ̀dà ìpẹ́ lọ́sẹ̀ yìí náà ní àbọ̀sẹ̀ tọ̀ lọ alọ́kẹ́ nìkan nílẹ̀ nìkan ń sọ mẹ́ mo rò pa yéṣu ó sì lọ ilé ọtí ó sì mú tí ó sì yóò bá kan nígbà wọn yóò bá kan tán ó sì kọ́ lẹ́tà òun fẹ́ ṣe òun fẹ́ tíráàfù ìmọ̀ tíráàfù tó ń lọ yìí ẹ mọ́ sọ fún màmá òun o sákọ̀ ìgbẹ́ ẹlẹ́ ọkọ̀ ìgbẹ́ ọmọ ìyàwó tí ọkọ̀ ti yóò bí pa kan lọ́ba mú òkun tó tó yí dáadáa ibi tí wọ́n ti máa jọ yìí máa kẹ́ni máa lé ọyọ irú kẹ́ni tó sókun málájà ó tó stúdù jọ ó gbé kẹ́ni kọ́ rẹ̀ lọ́rùn ó ti yó o ọba fi ẹsẹ̀ ta sùdù pa ìgbà lọ́ba pọ̀ kò sósì lẹ́dẹ̀ẹ́ náà ṣùgbọ́n wọn kọ́ lọ yóò ná wọn kọ́ lọ gba ọtí yóò tó pín ó tó lé tí a gbẹ́ńdò lé ni làákàyè òfin mọ́. táwọn èèyàn bá fẹ́ ṣiṣẹ́ aburú wọ́n wà ayọ̀káyọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ọlọ́ni innahu innahu kana fi ahlihi masrura ọlọ́ni ọ̀yìn tá a fi ọwọ́ òsì fún ní tíra rẹ̀ látẹ̀yìn tí ń pariwo egbé nígbà tí ń bẹ láyé inú rẹ̀ ń dùn innahu kana fi ahlihi masrura ìgbà tí ń bẹ láyé òun àtàwọn ọmọ òtún jọjọ máa ṣe competition àjò yọlọ ló ń tẹ ní àwọn ọmọ òun níjó ẹtún nìkan ijó gidi tí ò sójú ti kankan máa yóò bọ ọkùnrin jó yóò bọ obìnrin jó yóò bá aṣẹ́wó jó yóò bá gbọ́n yóò tún ní aṣẹ́wó tó ń tó bá jó ọmọ náà tó ni. àbí ọ̀pá yìí kọ́mọ ọmọ sọ fún àti bàbá òun táwọn bá ṣe competition báyìí bàbá òun ni wọ́n ń gbé fọ́ọ̀sì níbi ìjó kò sí ní ìtumọ̀ sí wa àwọn èèyàn náà dáwọ̀ ẹ̀rẹ́ ijó ní ìsìn wọ́n ní ijó ayọ̀ lílé òun kì í ṣe ijó kìíní wọ́n sọ̀rọ̀ yín pé ó wá dé ẹnìkan jó ẹbẹ́ nìkan náà máa ń jó ṣẹbẹ́ nìkan náà máa ń jó wọ́n ti wá ń kọ́ńpilẹ̀ pé ẹnìkan jó ẹnìkan bẹ ọmọ ìyá mi ti wá báyìí inú gbọ́n rẹ̀ ojú tèmi lọ dáadáa kì í ṣe díẹ̀ ojú lọ dáadáa ọwọ́ àkọ́jú sí mi ó ní ah, ọ̀rọ̀ ọjọ́ tẹ̀ sọ ṣé bá gbọ́ kí mi náà fẹ́ dùkọ̀ tí bá jọ ẹ mọ̀ bínú ẹ̀jọ̀ ẹ mọ̀ bínú ìsọ ọmọ ìbá o mo ní kí n mọ̀ bínú èmi ní ìbínú àná. ṣùgbọ́n àwọn ọmọ tó tẹ̀lé àwọn olóṣèlú èmi náà ẹ bá gbọ́ pé èmi náà ń wá kó kan tẹ wá rí tí mò ń ẹ má bínú o torí èèyàn mi dáadáa ni ọlọ́run bá ṣe dáadáa ọlọ́run bá yọ kó lẹ́yìn o. mo wá wò pé kí n má bínú kí ló kà mí bẹ́ẹ̀. innahu kana fi ahlihi masrura. bẹ́ẹ̀ bá dá lè ṣínà tó fẹ́ dìbò tí ọba ní wọlé ọlọ́run jọ sọ fún mi torí wọ́n tún ṣàdúrà lórí rẹ lórí pé kọ́ tọ́wọ́ bá ti dé tọ́wọ́ bá sọ fún mi wọn ní àdúrà kan lè pè ìyọ́n tọ́wọ́ bá sọ fún mi wọ́n ṣàdúrà kọ́ lọ́mọdé wọlé bẹ́ẹ̀ ni o pèsè àwọn wọ́n ṣàdúrà wọ́n là lóòrùn wọn tó jí torí rẹ̀ jí lóòrùn tó lọ́wọ́ má jẹ́ lárájá yọ wọlé pẹ̀lú adúgbò bẹ́ẹ̀ láàrin àwọn olóṣèlú àwọn ọmọ tí ni wọ́n náà máa lọ́rùn lọ sí rẹ̀ kí lọ́rùn lọ kí lọ́ òfin kí lọ́rùn lọ sí láàrin àwọn tí ń jó jẹ́ tí mo tí yó àwọn ọ̀daràn tí ẹjọ mọ plan bẹ́ẹ̀ ṣe dá wàhálà alẹ́ bẹ́ẹ̀ ṣe bàlùjẹ bẹ́ẹ̀ ṣe pọmọ lọ bẹ́ẹ̀ ṣe àwọn èèyàn jẹ ohun tá a jẹ tó ṣe wípé nǹkan mí bí ọmọ ẹ̀dínìyàn fẹ́ jẹ yóò máa wò náà ní ọwọ́ rẹ̀ ní tó yóò sì torí rẹ̀ yóò sì kọ̀yìn sẹ́ni tí ń lọ bá tí ọ̀sán máa tí dà sí. إنه كان في إنه كان في أهله مسرورا bá ń bẹ láyé ọjọ́ ayọ̀ mọ́ wọn bá tí ìdùnnú bá ti pọ̀ jù ìyẹn máa ń kàgbà pọ̀ lọ́dọ̀ ọlọ́run ní ká má dùnnú o ṣùgbọ́n fẹ́ já dùnnú níwọ̀ntúnwọ̀nsì قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل بفضل الله وبرحمته نعمته فبذلك فليفرحوا هو خير لكم هو خير, مما يجمعون ọlọ́run ní ọlọ́run ọba lórí yín àti kẹ́ ẹ̀ ẹ máa gbé mùsùlùmí bọ́lá wọn bá ṣe ọ́ ní mùsùlùmí dénú rí odò kánú àwọn afọwọ́pàdé àkánú àwọn afẹ́sì náà sálàfù lábẹ́jọ́ ọmọ sáǹsán rà kí ló ń jẹ́ tó sáǹsán lọ́wọ́ yìí onírọ̀ díì tóbi Islam mùsùlùmí tọ́nà se mi no mi dùn si, pàṣẹ mí ni wọn lè jẹ máa bọ́ra mọ́ra wa nígbà tí wọn náà bá mi mo jẹ́ mùsùlùmí inú mi sì dùn si tọ́ bá jẹ́ mùsùlùmí tí inú rẹ bá dùn sí ó dùn ún rí èyí ló fà àwọn ẹni tí mo fi ń sara náà èyí á máa dùnnú sí pọ́lọ́wọ́ bá sàánú ẹ̀ pẹ̀lú ìsìláàmù tó lálàáfíà ṣùgbọ́n irú ìdùnnú ti káárùn-ún náà kọ́rùn-ún إن الله لا يحب الفرحين لا تفرح إن الله لا يحب الفرحين أيقرا ọlọ́run ọba ọ̀fẹ́ ilé ẹ̀kọ́ ọ̀run lójú ọjọ́ náà kó fún tẹ́ máa ń wọ̀n bá kọ́ yá ọlọ́run fẹ́ràn ọlọ́run ẹni tí wọ́n gbàgbé ẹ̀ torí tá a bá ráwọ̀ èèyàn kan láyé tí wọ́n á mi tí wọ́n ń gbádùn yóò máa jẹ ẹlòmíì lójú ẹlòmíì kọsẹ̀ nítorí kó bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹnu pàdé tí wọ́n kún kúrò àńgbà tá à ń bẹ́ ń sùkúl ní mo máa ń ṣe tòtórí àfọ bẹ́ẹ̀ ni yóò wá lọ́wọ́ já ọ sí àbí jíjá sí ní àkọlẹ̀ máa ń lò yóò wá ní kọ wá yóò náà wá gbẹ ilé ayé yìí yóò kọ́kọ́ kínní náà o tọ́ ọ bá lọ ó ti wọ́n ti ẹ̀ lọ́wọ́ àlè lọ́ọ́ jàsí kò tún mọ́ jàsí kankan.

àbí bẹ́ẹ̀ kọ́ ni wàyà ń kọ́ níbo ni ilà àhálẹ̀ masrura. nígbà tó bá gbàwé rẹ̀ tán kínú rẹ̀ ń dùn yóò fi ìdùnnú padà sọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n ẹni ọba fọwọ́ sí gbá tiẹ̀ ọlọ́run òpin kò sábòsí ó náà dunnú ti tán sáyé. innahu kana fi ahlihi masrura. innahu dhanna. àrẹ́gá orígínàwó rọ́nà nínú àjọ kan rẹ̀ nígbà tí ń bẹ láyé rọ́nà ń bẹ ìtakọ̀dà ni ọlájọ ọkàn kì í ṣe rò torí pé tààrọ́ dúdú a máa ṣẹ́rí wá mú ìgbàdo òdòdó gẹ̀gẹ̀ mo rò wá láyé mi ti tààrọ́ dúdú àmọ́ wá máa ń dà mí kọ́lá ní sọ́lá ayé wa aliwa sọ́lá wọ́n lè ṣùlẹ̀ máa wá bẹ́ẹ̀ lómi inú yín tí wọ́n máa bí ọlẹ́rẹ̀ pé tàlọ́dẹ́lẹ̀ tàlọ́dẹ́lẹ̀ nígbà ọba yá yóò bí ọlẹ́rẹ̀ pé tàlọ́dọ́lọ́wọ́n rẹ̀ tààrọ́ dúdú a máa bọ́ọ̀lù gbàgbọ́ náà ń gbà mí àwọn àbá olùgbàgbọ́ òdodo ń gbà mí hatta idastai asar rusulu fadhannu annahum qad kudhibu ja'ahum nasruna fanuddiya man nasha wala yurad ah, eh, ah, ọ̀dà ajá fi mẹ́ẹ̀lẹ́ tìgbó so mẹ́ga tí mò ń sọ lọ́wọ́ yìí kìbá dé oyè wá sí àásọ yẹn jọ ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ó ní pé ọlọ́run ọba ní pé gọ́nà sọ pé ó lérò pé o kì í ṣe lérò pé àjọ ọkàn rẹ̀ ní wípé ẹ aláìyáhùn ìgbàgbọ́ rẹ̀ ní wípé òun ní ṣẹ́rí padà kí ayé yìí náà ni ó tán sí ṣáàrọ̀ yàtọ̀ ó ṣẹ́rí padà mo ayé mi yé ó rò pé òun ní padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló pilẹ̀ dídá òun ló dá òun ló mú wá sáyé ìgbà tó wá dáyé tán wá ń dáyé bí ẹni tí ò ní padà sọ́dọ̀ ọlọ́run bàbá. innahu dhanna an lan yahur yahur yarji ó rò pé òun ò ní padà má torí wípé gbogbo nǹkan ṣàyàwó kò sí nǹkan òun yóò padà sẹ́ni padà níbo láwọn àbá sẹ́ni padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga wọn lá padà bọ́lẹ̀. iná rọ̀bà hù bìhì bá sí ọ̀rọ̀. ọlọ́ni bàlá kò rí bẹ́ẹ̀ irú àdìọ́kan rẹ̀ yẹn mo rò pálá ibi tí ọgọ́nà.

báwo ni àfa tafsir ṣe tu nù ó ní èyí ní fi máa fi agbárí tó alukur'ani o ọlọ́fọ̀n fún okùn àlọ́. ka inna rabbahu kana bihi basira. ọlọ́ọ̀ni Bala kò rí bẹ́ẹ̀ èròǹgbà rẹ̀ yẹn rẹ̀ yẹn ṣùgbọ́n ni o àdéhùn kan rẹ̀ yẹn ni rí bẹ́ẹ̀. torí pé ń nà rọ́bà ọlọ́run lọ́ba tọ́lá rẹ̀ ga tọ́ da ọlọ́run kò kú kankan lára rẹ̀ àti nínú nǹkan tí ń ṣe tọ́lọ̀ ọ̀hún rí ọlọ́run bá sì ṣe bẹ́ẹ̀ lápèjúwe ẹja òun bá a sì wà láyé gbogbo àwọn táwọn àmì ìyẹn làwa náà abẹ́ ìṣèyàn àwọn èèyàn kan wá ń bẹ tó ṣe wípé inú ká jẹ́gbẹ́ nínú kí wọ́n mọ̀ tó wa nínú kí wọ́n gba chẹ́ńjì lọ́wọ́ wa ní tí wọ́n ti kó jọ nínú ọ̀rọ̀ kò sí èméjì ń bẹ̀ páwa yìí ò lé ní tábìlì ọ̀bọ̀lọ̀ torí pé àlè ìwáyé níbẹ̀ nínú tí wọ́n wá kójọ yìí nínú ọ̀rọ̀ tó yẹ kọjá tẹnì kọ̀ọ̀kan wà yìí àwọn kójọ tí wọ́n sọ di tara wọn ìjọba nídìí yín wọ́n sì fún búrẹ́dì ẹ̀ sì máa sáré tẹ̀lé ẹ̀ njẹ́ wọ́n bá ní ìdí wọ́n á fún yín five hundred ẹ̀ẹ́dùn máa sáré tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ẹ́dùn máa fi yẹn sá káwọn èèyàn wá ní gbogbo nǹkan tẹ́ ẹ ní gan ní tàwọn ni kẹ́ ẹ nílẹ̀ kí wọ́n tún gbà kí wọ́n tún máa fún yín ní kankan lóye kí wọ́n tún wọlé yín kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ láyé kí wọ́n sì sọ di tara wọn kí wọ́n fowó kọ ọjọ́ bá gbà nǹkan kí wọ́n sì tó kúrò lórí oyè kan sọ́dọ̀ kọ ara wọn kí wọ́n wá gba gbogbo ẹ̀tàn ká tó wá pàdé lọ́rùn kó wá jẹ́ pé wọn náà ni ó tún máa là jẹ́nà. bàlá iná rọ̀bàhù kánà bihi basira. ẹ dá ṣe déédéé bẹ́ẹ̀ mẹ́wàá kò sí déédéé ìdí nìyẹn tó fi jọ́ jẹ́ pé nínú pípé déédéé tọ́lọ́run òun ni wípé lọ́jọ́ àlùkìyàmọ́ ọlọ́wọ́ gbẹ̀tọ̀ kálukú fún lọ ayé ẹ̀ bó bá ti wù àwọn kan ìpàdé lọ́rùn èyí tí èsè tọ́ rẹ tọ́ ọ bá gbà gbogbo tó jẹ ọkọ̀ lọ́rọ̀ fi iná rọ́bà wò gá nàbí bá sí rọ. ọlọ́run ní ọlọ́run ọba rẹ̀ ó ń rí torí pé ọlọ́run ọba pè ní ọlọ́run ọba rẹ̀ bí ò tiẹ̀ nígbàgbọ́ kó ń lọ ọlọ́run ọba rẹ̀ sẹ́ńkì rọ́bà wò ló pé ọlọ́run ọba tó là rẹ́gá ní òun ọlọ́run ọbẹ̀ bó tẹ̀ ṣe pé kò gbà kó ń lọ ọlọ́run ọba òun ṣùgbọ́n kò sí ntọ́lọ́wọ́n ọba dá kò sí nǹkan tí ń bẹ tí ìsọlọ́ lọ́lọ́wọ́n ọba yìí bọ́yọ́ gbà bí ọ gbà gbogbo ẹni tí ọ wá gbà náà kò gbà láhán ni ìṣẹ̀dá rẹ̀ gbà bẹ́ẹ̀ fọlọ́ bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ ìṣẹ̀dá rẹ̀ ọ gbà bẹ́ẹ̀ fọlọ́ ṣùgbọ́n ò lè má gbà ó lè má gbà ń ṣùgbọ́n ṣẹ̀dá rẹ̀ ọ gbà bẹ́ẹ̀ fọlọ́ gbogbo ẹni tó bá ti wá mọ̀ pé ọlọ́run ọba ń rí òun ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo ibikíbi tó bá wà kó sí kí ni o kò máa fọlọ́ ṣe tó bá fẹ́ ṣe nǹkan kí wọ́n kà ló máa rí mi tó bá fẹ́ wà kan ọlọ́run bá máa rí mi àǹfààní tí mẹ́mi kọ́lọ́wọ́ bá rí yàn náà ẹni tó bá ń ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ rí pé bẹ́ẹ̀ nìkan ò rí mi torí tí máa jọmọ ẹdí ènìyàn dẹ́ṣẹ̀ ni kò kú sẹ́ni àkàn bí ẹnì kan kò kú rí mi wọ́n ní tó ọba àtọ̀run tí wọ́n ń wọ ọkọ́ tó yẹ kó náà ló sì láyé gbogbo nǹkan lọ́lọ́wọ́n ọba tó bàlá iná bàbá kánàbì bàṣírọ̀. أقسم بالشفق فلا أقسم بالشفق والليل وما وسق وما وسق والقمر والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق ọlọ́run bọba tó láàárẹ̀ ga ó ní fàlà ọ̀pọ̀símù bí ṣàkọ́kọ̀ ìní pẹ̀lú rí ara ìgbé àwọn àfọwọ́n ní tafsir irú ńlá òkọ̀símù sáà gbàgbé ẹ̀yà ti fi jẹ̀kọ́ fàlà òkọ̀símù àwọn míì nínú àwọn àfọwọ́n ní tafsir kí n kà sáré yẹn tó lé tó lè mọ́ sí mẹ́jọ tà túrú ẹ̀ lónìí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ká sọ yí pé lá òkọ̀símù ohun tí mo fẹ́ sọ yìí wò búra lórí ẹ̀ yorùbá láyé mi ti nítorí pé kì í sọ̀rọ̀ tó bùkátà sí ká búra kéèyàn tó gbàgbọ́ lẹ́ni tí ó wà nígbàgbọ́ nù ọlọ́run yorùbá láyé mi ti àwọn mìíràn sọ mí pé fàlà kò rí bẹ́ẹ̀ kò kọ̀ sí mò ń búra yorùbá láyé mi ti sáà ti rántí rẹ̀ ṣùgbọ́n adé ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mìíràn nínú wọn sọ pé ńlá yẹn sá ìdá sáà rántí ah, ọlọ́run fàlà uqsimu bish-shafaq. ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ní òun búra pẹ̀lú àwọ̀ pápá àwọ̀ pápá tí ó ní alámọ̀ àwọ̀ pápá ọ̀dà sáà mọ̀tàn mọ́kù ọ̀nà ní jáwọ̀ pápá nígbà tí òun bá fẹ́ wọ̀ kí pupa tí máa pọ́n yàn án nítorí pé tó o bá ń bẹ lóko ntí èdè yìí ó tètè wálé ní ọmọ ògbésẹ bóòrùn sì wà ń ta ẹni tí bá máa ń lóko àárọ̀ tí ó lóko rọ̀lẹ́ tẹ bá ń bẹ lóko rọ̀lẹ́ tẹ bá lóko láàárọ̀ tẹ bá ṣiṣẹ́ di bí aago méjìlá òórùn ó ti gbóná ìyẹn máa fi ṣe òkú lẹ̀ ìyẹn ó wálé ẹ jẹun ẹ sinmi ẹ sùn díẹ̀ tọ́wọ́ wá di ìgbà tẹ bá kí làásàrè tán ẹ wà padà sọ̀kọ̀ ìgbà míì láti bí aago mẹ́ta àbá aago mẹ́ta tẹ́ bá wá ń ṣiṣẹ́ lọ́wọ́ yóò ti níbi tẹ́ ṣàfojúdá pé ẹ̀rẹ́ ṣiṣẹ́ dé ẹ wá ọkọ̀ṣẹ́ bọ́ọ̀lù nílé òtí sùn ọ̀yá ọ̀yá ìjà sí kámọ́kámọ́ ìjà sí kámọ́kámọ́ ìjà sí kámọ́kámọ́ ọ̀rọ̀ tí ṣe ọ̀rọ̀ tí ṣe ẹ̀ máa ṣiṣẹ́ lọ nígbà tó ọ̀rọ̀ bá wọ̀ náà ẹ̀ tó máa wọ̀ ga ẹbí kiri ni ọ̀rọ̀ sì wá ń ta ní ẹbí ń pè ń ta mọ́ ọkọ̀ torí tóun bá ti wọlé bá kí ni ó ṣẹlẹ̀ ilé ó sọ bá ta kún ni tó bá sọ pàtàkì ní ìjọ jẹ́ pé wíwọlé rẹ̀ ó ní kí ni àsìkò ọ̀rọ̀ wọ àsìkò ọ̀rọ̀ wọ wíwọlé rẹ̀ wíwọlé sábàtù mọ́gírìmì <laughs> fàlà ọkọ̀ sí mú ní sábàkọ̀ aláwọ̀ bàbá tọ́lá àdága ọlọ́run sábàkù búra ṣẹ́rí àwọn onímọ̀ tí wọ́n já àfọ́ onítọ̀sí yìí wọ́n ní kila kí láǹfààní tí ń ń bi kọ́lọ̀ òbí sábà pàpà àǹfààní ni wípé nínú nǹkan tá a lè fojú rí tọ́já mi ọlọ́run bọ̀ bàtọ́ láàrin ẹ gbọ́n fi búra pátápátá gbogbo ẹ̀yìn tọ́mọ ẹ̀dẹ́ nìyẹn fojú ẹ̀ rẹ̀ kéé búra pẹ̀lú tọ́mọ ẹ̀dẹ́ nìyẹn ò àyàtà tú tá aláwọ̀ yẹn kan tú sí ẹ̀fà tẹ́rántí. ẹ ti gbàgbé fàlà ń kọ́ sínú mẹ́lẹ́kùn násì alẹ́jà wà mẹ́lẹ́kùn násì ẹ ti gbàgbé kí lásán ń parẹ́ ń bà lọ ìtumọ̀ méjì lásán ń bẹ̀ awálẹ̀ ọ̀kan ló gbé wọn nítorí pé àwọn àbìkan ń bẹ nínú orí ilẹ̀ ayé tí ò sí ẹranko tí wọ́n tó sí yẹn ń bẹ tẹ́ bá rántí ń gbà mí. àwọn èèyàn ti fi kéwú jẹ kọ ọlọ́wọ́ bọ́ sànù wa. fàlà ọkọ símù bí ṣáfàkọ. ọlọ́wọ́ bá ní òun búra pẹ̀lú ṣáfàkọ torí pé àmì tí gbogbo yín lè fojú rí i wàláìní wàláìní wà máa wà sákọ̀. ọlọ́run bá lóun búra pẹ̀lú òru àti gbogbo tó rú bó sínú máa wà sákọ̀ máa jàmbá àti gbogbo ohun tó rúkú sí ni ṣèjọ́ ẹ bá bẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ wípé sórúkú nǹkan nù ẹ dáhùn sórúkú nǹkan sílẹ̀ àbí òkú nǹkan sílẹ̀ sọ́kó nǹkan sínú àbí òkú nǹkan sínú ọ̀dà kí lọ́wọ́ kó sínú náà àwọn sí oríṣiríṣi lòrú kó sínú ọ̀dà nínú tó rú kó sínú ẹ̀yìn náà mẹ́mẹ́ torí ẹ bá ṣiṣẹ́ lọ lọ́sàn títí títí ẹ padà lé lórí abẹ́ ìpadà àwọn ẹranko tó padà sáàyè tó bá yàtọ̀ sókè tẹ́tí máa jáde lọ bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ ó kó ẹranko sínú ó kó èèyàn sínú ó kó ìsinmi ẹ̀dẹ́ ènìyàn sínú ó kó kòkòrò gbogbo nǹkan ló kó sínú bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ wàlùkọ̀mọ́rì. wàlùkọ̀mọ́rì ìdá tàṣàpọ̀. ọlọ́run bá lóun tó kúra pẹ̀lú òṣùpá nítorí pé nínú àwọn àmì ọlọ́run ọba tó tóbi tá a lè fojú nínú òṣùpá náà wà. ọlọ́run ní. ìdá tàṣàpọ̀. ìdá sítájà àwọn àtàmàlà nígbà tí òṣùpá bá yí pé tó yí pé ọlọ́wọ́n bọ́ bá tó láàrin ká ọlọ́run fi búra àlàyé kan bẹ tó yẹ ká ṣe ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n àlùsá àwọn ṣe wasákọ̀ àti ìtàsákọ̀ aṣílù kan náà ni a ti mú méjèèjì ṣùgbọ́n tùmọ̀ wọn yàtọ̀ sí. tọ́rọ kàbú nà kọ́ba kọ kọ́ba kọ. ọlọ́wọ́n bá ń búra ní tí ń torí rẹ̀ búra ibẹ̀ láwa dé yìí. ṣùgbọ́n lọ ibẹ̀ wé ibẹ̀ mo sì ń sá ṣùgbọ́n lọ àwa dé ibẹ̀ tán lọ́jọ́ lọ. ọlọ́run ní عن طبق لتركبن طبقا عن طبق ìka méjì òní bẹ́ẹ̀bẹ́ لتركبن قراءة كنية لتركبن قراءة مني لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق ọlọ́run látàrókè àbọ̀ طبقا عن طبق لتركبن طبقا عن طبق àwọn kọ̀rọ̀ Kùránì bí wọ́n ṣe kàánù àwọn kan kà ní làtàrúkà bùnà àwọn kan kà ní làtàrúkà bánà méjèèjì ló wá nítumọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ méjèèjì ló ṣe kí ni o wọn ló nítumọ̀ Nitori lọ́tọ̀ọ̀tọ̀ nítorí àsìkò àtọ̀ ọ̀kan lónìí àtẹ̀yọ̀kọ̀ àwọn àtúkò lọ́sẹ̀ tí lọ ẹjá tún látàrúkà bá ń nà látàrúkà bá ń nà tó bá kọ nàárùn tó bá kọ àwọn tí a bá jó ní kéwú nínú wa wọ́n ti mọ̀ kí látàrúkà bó ń nà ṣé mo fọ́ọ̀dù jàbí dáhùn irú olóòlò irú olóòlò wọ̀ ni irú olóòlò tàkì irú tàkì oríṣiríṣi tẹ̀kí làkọ́ ni mò ń sọ oríṣiríṣi. látàkà bá nàtọ́bà kọ́ nàtọ́bà kọ́. nù ní táwùkì ní mo bá ṣeré wá mi nù ní ìlàsì káyà ọ̀nà máa ń fòtí. nù nù lè táwùkì. nù ní táwùkì dín. مباشر مباشر ومن نور ناس يرون منفتن náà ọ̀dà ọ̀dà nínú lórí tàkìdì wa wà sí mubashir àbí gẹ́rù mubashir gẹ́rù mubashir èwo ṣé tárùkà bá ń nà àbí tàbí tẹ́lá àwọn kan tá a fi ṣàlàyé tó fi yé wa ṣùgbọ́n ẹja tún látàrọ kàbá nà látàrọ kàbá bọ̀ wù gbégbé wá látàrọ kàbá nà tọ́ba kọ́ nà. àrùn tọ́ba kọ̀. látàrọ kàbó nà tọ́ba kọ́ nà àrùn tọ́ba kọ̀. àwọn akùnrọ́ọ̀bù tí wọ́n ka látàrọ kàbá nà. ọ̀rọ̀ ọlọ́run ọba tó láàrin ga níbẹ̀ yẹn ó dojú ẹ̀ pẹ̀lú Muhammad sallallahu ó dojú ẹ̀ kọ̀ nẹ́bí wa Muhammad nẹ́bí látàrókè abúnà ọlọ́run dojú ẹ̀kọ́ dúgbò àwọn èèyàn eléyìí tó dojú kọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn afọ́n tafsir wa wò gbé látàrókè abúnà tọ́ba kan ní àǹtọ́ba kan nítorí rẹ̀ pé ìyá ànábì sallallahu alayhi wa sallam ọmọ adùn pélé lórí ìpele mo rò pálá yìí mi yà wà ó máa gun ìpele lórí ìpele wà wípé ìpele wọn lànà bí wà ń gbé ìrùpá láyé mi yé wa wọn wọ́n ní látọ́rọ́ kí a bá ń yan tó bá kọ́ ni. àwọn tó bá kọ̀ látọ̀rọ̀ kà bá ń nà tó bá kọ́ nà àwọn tó bá kọ́. wọ́n lọ́wọ́ ọba aláàbí sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ náà àwọn afọ́nítàwọ̀sí eléyìí ni wọ́n ọ̀pọ̀ náà tó mú kejì náà wọ́n. ìgbà ọ̀pọ̀lọpọ̀ sọ pé ọ̀rọ̀ yẹn ọlọ́run tó dú ẹ̀ka nẹ́bí sọ̀rọ̀ nípa rọ, àwọn tí wọ́n ké bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìpele wo lànàbì ogun àwọn kan nínú wọn sọ pé ìpele tá ànàbì ogun sàmà wọ́n ní sàmà nítorí pé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga sàmà tìbá kọ́ ni ọlọ́run ṣe ní nípele ìpele. ìpele ìpele tí anábì ogun sallallahu alaihi wasallam wọ́n ní sánmà ni ìgbà tí ó sì gún ó ti ṣẹlẹ̀ nígbà tó ṣe mi'raj yorùbá láyé mi ti yẹ látàrọ kí àbá yìí nà kọ́ wọ́n nígbà tá anábì sallallahu alaihi wasallam tí ó gún wọ́n ní náà ni mi'raj tó ṣe lọ́sọ̀dọ̀ mo rò pé àbàbí ogun sámà àkọ́kọ́ ogun kejì àwọn tó rí mẹsẹ̀ ìgbàgbé ìgbà tí ń bọ̀ ibi tó ti bá Mùsá sáàgbàgbé wọ́n ní làtọ́rọ̀kẹ́ wà nínú àtọ́bà kan ní àtọ́bà wọ́n ní tọ́nà sọ̀rọ̀ pẹ̀ làtọ́rọ̀kẹ́ àbá nà. látàrọ̀kẹ́ àbá nà tọ́bà kan àtọ́bà kọ̀. àmìlà nínú àwọn àfọ onítàfsíìrì wọ́n ní ti sámà kọ̀ wọ́n ní ti sámà kọ̀ wọ́n yìí àtọ́rùkì àbánínà tọ́ba kọ́ ní àǹtọ́ba èyí ànábì àwọn aláàrán oníṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìpele ni o àwọn àgbà kan ń bẹ ọ́ọ̀lẹ̀ òní lágbà tó bá padà yá ọlọ́run bó tún fún wa lágbà àwọn àgbà míì bẹ ọ́ jagun yọ́fẹ̀ yíwọ́ àwọn àgbà míì bẹ ó tún borí àwọn àgbà kan ń bẹ wọ́n lé ọkú nílùú àwọn àgbà kan ó di ìwọ olóòtú bẹ́ẹ̀ tó lè léyàn kò ní àbí wọn lánàbí kó Mẹ́kà uh, sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n padà wọ́bẹ̀ àbí ọ̀padà wọ́bẹ̀ àwọn tí wọ́n lè ń jọ́nà wọ́n rá bàbà bí wọ́n rá bàbà látàrókè àbáyìn náà tọ́bà pọ̀ ṣùgbọ́n látàrókè àbọ̀ náà tọ́bà kọ́ ní àwọn tọ́bà pọ̀ ìyẹn ni ọdọ̀ fẹ̀ tí wọ́n لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم وإذا قرئ عليهم القرآن لا يسجدون الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون الله صلى الله عليه وسلم إنه أتى صلى الله عليه وسلم هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم توني أنتم نعم جميل فأنت وزاك ṣé tí wọ́n tẹ̀ lọ́dà àtọ́wá ẹgbẹ́ mi ṣe bí ni kò sí wàhálà náà mẹ́rin báwo náà ṣé kò sí ẹ̀sìn inú mọ́sálásí tẹ́lẹ̀ sí ò sí nínú mọ́sálásí mọ́sọ́ yìí sọ pé sí o wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí. tí ó bá ṣe ní mọ́ṣáláṣí tó bá wò lè kí yọrọ fìlà tí ó bá wò lè tó bá wò lè ní tó bá wò ní oṣù á bá ní wípé òun fọjọ́ yẹn búra kìyàmà méjì ni tòrọ le ọ ní alamat yíṣẹ́ tá a lè rí a ní rí àárín tí ó ṣẹlẹ̀ ń jọ lò ṣùgbọ́n àwọn kankan sáwájú abe àṣọrọ́ tó sáwá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ á ṣe láwọn yẹn náà ṣé bẹ́ẹ̀rẹ̀ mi wà mí náà náà ọ̀rẹ́ mi àjẹyàn fúnra rẹ̀ o sì fẹ́ kí lọ́wọ́ ok ọ̀yà mọ̀ náà. kò lérò kó n pa ó sì fẹ́ kí lọ. ó sì kí lóye tó fẹ́ ṣe jàǹbá fún ó fẹ́ pa náà ni ẹ̀. ó dà bọ̀ gbọ́ ìbéèrè ní pé kí ni. èèyàn kọjú sí yàrá yìí. bóun ó fi mọ́tò kan lẹ́sẹ̀ ọwọ́ àlọ́ fi mọ́tò gba àwọn aníṣẹ́ mọ́tàmí mọ́tàmí ìdáni ọmọ náà na ni máa gbọ́ máa gbọ́ etí wọ́n ń pè ní pé èèyàn ṣe é ṣe pààyàn ó lè ẹ̀rọ rí ẹyẹ lórí ibi ọwọ́ agbébọn wá yìnbọn ìbọn ọwọ́ á bá ẹyẹ ọwọ́ aṣọ ọlọ́pàá mo mi ó ṣe é ṣe pààyàn. kìí ṣe tó gbébà lọ́wọ́ báyìí pé mo máa kàn fún ẹ̀ mọ̀dánù ẹ̀ ṣùgbọ́n kókósẹ̀ ló ti yìn máa o wọ́n ń ṣe kókósẹ̀ ọ̀nà ọ̀nà pààyàn nù bẹ́ẹ̀ ṣe bí kókósẹ̀ kan yóò kú kókósẹ̀ ni wàá tọ́jú ẹ̀ tó ń tó kó tójú máa kọ́ ni mo máa máa pààyàn. ṣùgbọ́n ó ṣe jẹ́ ìrìnsọ̀ hàrà àwọn ọmọ hàn ní ìpínlẹ̀